i plan padi na god just dey fair for me ìkan tójú agbárí tó fi jìn tẹ́ bá bí lèrè àríwí no be something wey i plan padi na god just dey fair for me sábàbí lélẹ́dùmarè fi ṣe fún mi má lọ faraway. hope you know tó fura sí mi. kí ló fẹ́ kọ bí ara sí fún ṣé wo gbogbo yorùbá tó sọ pé ẹni tá a bá ń bá rìn kò yẹ ká fura sí ẹni tá a bá ń fura sí òun ló yẹ ká yẹra fún un. òótọ́ ló sọ ọ́ àmọ́ mi ò ṣetán láti fura sí ẹ débi tí máa wá yẹra fún ọ̀rẹ́ kòríkòsùn mi pardon my manners orúkọ mi ni Mojèrè Akínpẹ̀lú mo ṣe ṣetán ní yunifásitì ni mo ń dúró de call up letter mi láti lọ sílùú. Ah, ah, ah, ṣé wàá sọ gbogbo ẹ̀ tán ni ẹ má dá lóhùn Mo Morire Martins olórúkọ mi aside from orúkọ wa tó yàtọ̀ every other thing the same thing ni orúkọ o ìgbà kan àwọn kan gbogbo ẹ̀ pátápátá bákan náà ni. <laughs> funny you babes báwo la ṣe pàdé ganan. ah hmm, such a lovely day mi ì lè gbàgbé láyé látijọ́ tí mo ti pàdé ẹ̀ hmm. ó ní mo ti ta kó sí àwọn ọ̀rẹ́ burúkú àwọn ọ̀rẹ́ rádaràda. <laughs> àwọn ọ̀rẹ́ tí ó gbádùn and I stick to only you. and I'm all yours. I <laughs> don na God just dey favour me ìkan tójú agbárí tó fi jìn tẹ́ bá bí lèrè àríwí. no be something wey I plan padi na God just dey favour me sábàbí lẹ́lẹ́dùnmarè fi ṣe fún mi má lọ farawé mi mo rí rẹ mo bóyá ìràwọ̀ kan ò lè ní kó ṣùpá máa yọ. ṣó mọ̀ pé tẹ́tẹ́ láyé o ṣọ́ra kó má lọ fi gàngàn fa wàhálà. at the same time jẹ́jẹ́ láyé o stop the rough play make you go your way o. Ah, what goes around o oh, comes around bounce around orí máa jẹ mo lè ń tí ń bọ̀ ẹ mọ pa ti bẹ̀rẹ̀ exam ni ẹ ok ok ok go and sit down go and have your seat. Ah, something wey i plan padi na god just dey fail for me nǹkan tójú agbárí tó fi jìn tẹ́ bá àríwí no be something wey i plan padi. na god just a fake for me mo mo mo something where i plan padi na god just dey fair for me ìkan tójú agbárí tó fi jìn Never be lèrè àríwí. no be something where i plan party, na god just dey fair for me sábà bí lẹ́lẹ́dùmarè fi ṣe fún mi má lọ farawé mi. mo ríre mo jèrè o mo ríre mo jèrè o àìtẹ́kápù me, i don't know. Yes, please. Okay. Hello, pàdí mi, dákun tẹ́tí kò gbọ́ mi. That you will favor me can break her heart. Be careful, no orí máa jẹ jẹ́ ògo. Orí jẹ́ ń bẹ́ láyé ògo. Orí jẹ́ ń God just dey favour me ìkan tójú agbárí tó fi jìn fẹ́ bá bí lèrè àríwí. no be something wey I. ẹ̀sọ́ yìí kí lójú à ń ta lójú sí. mi ò ju kọ́kọ́ sá mi ò ju kọ́kọ́ kọ́lọ̀ ṣọ́ wa láyọ̀ ká parí exam ní ìlú ṣe kọ́kọ́ sá ká gbàdúrà ká parí exam ní láì kó wá pàṣẹ. what's this ta lójú sí ẹ kí lélẹ̀ what's this ta lójú sí ẹ. òun lójú ó kàn ju mi mẹ́lójú sísá mi lójú sí. my hands are on you stand up stand up where are your answer sheet and questions. Stand up. Bring, bring. Stand up. Stand up. Stand up. Stand up. Stand up. Oya. Oh, get out of this class. Get out of this class. Get out of this class. I say get. Okay, get out of this class. Don't say anything. And get out of this class. Okay, thank you. Yes? Shut up. Are you going to tell me what to do? Get out. Get out. Get out. Yeah, give me your paper. Give me. Yeah, out. Out. Get out. what's that Kill ló ń jẹ lẹ́nu what are you saying are you sure and you two must be very careful both of you. ó ti tó that people for you báwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn ẹni abínibí ń dání à ń bèlè tẹ ọ̀rẹ́ lásán lásán nǹkan méjì ló ti kọ́ yẹn o ó jèrè ìlòdì sí òfin inú ilé ìwé yìí ó ti kẹ́kọ̀ọ́ just that. Mm -hmm kò ṣe pé tòrọ mú mi fún máa practice ló dùn mí o tí kì í bá ṣe wípé ọmọ tí mo lọ ṣe expo fún hmm. máa practice yẹn kọ́ ló dùn mí o bó tó mọ̀ wẹ̀ ẹ́ ẹ́ kí ló ṣe bí báyìí wọ́n fọwọ́ kọ́ mi òṣùnú ni ṣó ti rí àwọn ọ̀rẹ́ burúkú tà sọ léléyìí o nítorí tí ẹ̀ náà ṣe lé mi jáde má yẹn ò tún lé mi jáde nìkan ó tún fa pépà mi gan ya ni. Ah, ṣé mo lè mọ̀ ọ́ mọ̀ ṣàkóbá fún yín má bínú náírà ló bá mi. Ah òun ló bọ̀ ní má bínú náà. ṣó ṣúlú ni ẹ ṣórí bó ṣe wà yìí ìsinyìí inú ẹ ti ń dùn báyìí o ìwọ ti kọ exam ẹ exam wẹ̀rẹ̀ tó kúkọ ò lè pass olódo ni ẹ o kú ni o mọ kọ́kọ́ ìwọ̀nba kan tẹ̀mí tuntun kọ òtún jẹ́ kó lèmi kúrò kan you are stupid. báyìí tó ṣe máa ń pariwo mọ́ mi báyìí. ha o anyway a máa yanjú ẹ̀ nílé tó pọ̀ rẹ́ mi. ah ha. that was ah. very very bad of you. So she's actually your friend and your roommate. This one, henceforth, she seems to be my roommate Don't talk of my friend as a matter of fact she's dead to me. Oh, oh my, it's my mi jẹ ọ náà. it's okay it's okay. ó ti tó ó ti tó it's okay no you don't have a problem okay fara balẹ̀ èmi àti Dr. Awe cousins ni eh. yes for cousins oh. eh, though èmi àti wọn ń ṣe lọ́rọ̀ bẹ́ẹ̀ But for your sake, I'll speak to him on your behalf. Thank you. You do that for me. Yes. Thank you very much. You're oh, welcome. Oh, that's really nice. Thank You're you. You're ah, welcome. thank you very much. You're welcome. Irú ẹ̀yin ọmọ bọ̀ àwọn ọ̀rẹ́ wòye tí mo devote gbogbo life to me fún ìfẹ́ mi wọn. A very good person. Thank, you. My name is Mori Oluwa. Wow mo ríre olúwa ẹ̀rọ mo jèrè olúwa. to be for each other. Thank you very much. You stay, you stay in campus off campus? No, no, no, in campus. Yes. Oh, yeah, move. Oh, I nǹkan tí mo kò jáde wẹ́sẹ̀ mo ń dà padà fún mi. ó máa dà kọ ni sẹ́yìn orí pé mi pẹ́ wọlé ni mi ọmọ ọlọ́mọ mo ti lọ dá gbogbo ẹ̀kọ́ wá láti sàlẹ̀ èmi tí mo já pẹ̀lẹ́ ibẹ̀lẹ́ kẹ́ jókòó sí ẹ máa kọ́ kò lè yé yín ah. mo ti gbọ́. kí ló máa ṣe fún abá àsìkò àìsàn. ẹ kò sí wèrè àtọ ọkùnrin yín àti obìnrin yín ẹnìkan kan yín twenty twenty pay. Ah, bàbá náà yín ló ṣe àgbẹ̀ ọ̀ṣùlà five pay gbé máa gbé fún ẹ. ọ̀ṣùlà ni ẹ àtibọ́n ní ìwọ náà ṣe yahoo ìwọ náà gbà wáyà abótí náà leave down leave down òun tẹ̀gàn yahoo boy ní laptop ni wọ ó kí n ṣe lẹ́jíkì kíni kí wọ́n ní kí n ṣe báyìí nísìn. máa fún ẹ ten thousand owó kí nìyẹn ẹ má wọrí ṣe bó Mr. Wẹ o ṣàmọ Mr. Wẹ jẹ́ kó fọwájú àtẹ̀yìn ẹ. wo má gbé yẹn wájọ Mr. Wẹ báwo àlàyé ó sì tẹ́ mi lọ́rùn kí n gbé súnmọ́ wọ. o fẹ́ gbé súnmọ́ mi. o má gbé súnmọ́ mi tó bá gbé súnmọ́ mi èmi ya wèrè gan kódà gan wo ìyẹn gan tó fẹ́ gbé súnmọ́ mi ẹ̀ máa mú bá rẹ̀ ti mú tán máa sọ twenty bay. wèrè lélẹ́yìí. ó pé bàbá wèrè ni ọmọ Bísọ́lá yẹn ó bí mi pé kí ló ṣe ṣóòtú bẹ́ẹ̀ gbà tó kó bá Moríre ni ẹgbẹ́ mi ló jókòó sí ń jọ yẹn. ọmọ Moríre ló kó bá ara ẹ̀. Ah, ah, ah, báwo Moríre ṣe kó bá ara ẹ̀ ẹ̀yin ádámọ̀. olùsọjú àánú mhm. sórí ní ẹ̀zámọ̀ mhm. báfa tábọ̀ oníkálukú máa bá tiẹ̀ yìí ni mi ò ráyè gbogbo ojú àánú tó ṣe mhm. ọmọ orí òbá kù ẹja bíbí òbá àgbẹ̀ kí ló kàn mí. wo gbogbo yẹn gan tiẹ̀ débè mí gan báyìí ó láwọn ọmọ kan tí mo kọ lé kí ni time ah quarter after five wo five thirty mo gbọ́dọ̀ ti wà ń bẹ̀ mo ń kọ́ àwọn ọmọ lẹ́sìn ṣé ò mọ̀ ni lẹ́sìn jọ kí ló ń kọ́ wọn. ní gbogbo department wa ta ló mọ̀ wí tó. mi ò mọ ó àdúrà kí bp tèmi ṣáà máa ra èsì tí torí tí jífì bá lọ lò bp máa ra èsì. ee olóògbé kù mr weno ìjà parí iṣẹ́ yàn ẹ̀. ṣé ló máa ń ranjú kiri ni anytime tá a bá ti jẹ́ kọ̀ọ̀sẹ̀ báyìí ṣé ló máa máa ṣe bí olórí kúta kiri. a máa ra léra tí ò máa fún mi ní nọ́mbà kí n lè gbé ẹ máa nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa wọ̀rí ẹ pé àrònú yín àtọ̀dọ̀ fínú yín tó bá ṣe jẹ́ jẹ́ kí n gbọ́ twenty B. ẹnìkankan yín ah, twenty oh, bay oh, oh, kò sí wàhálà twenty bay tó bá ṣe jẹ́ jẹ́ kí n gbọ́. exam ìdáyẹn lóhun bó ṣe máa ṣe nìyẹn ó wá ṣojú ayé ń sìn yìí. Ah gègé nìkan báyìí. yes yes yes why you why you disturbing me kí ló dé kí ló ṣẹlẹ̀. no Kilo ló ṣẹlẹ̀. ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀. ẹ sọ mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ o. ọ̀rọ̀ ta ni. ọ̀rẹ́ mi tẹ ya pépà yẹn ni. ẹ kí ló kí ló dé kí ló kí ló ṣẹlẹ̀. I just want you to help her. Uncle ẹjọ́ ẹjọ́ ah mo ti sọ fún pé family lèmi àti mo dẹ̀ ti fọkàn ẹ balẹ̀ ń pé ẹ máa help ẹ ṣé ìyẹn ló wá jẹ́ kó lọ máa gbógun ní class ẹ́. ẹ má bínú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. okay what do you want me to do now kí ló fẹ́ jẹ́ kí n ṣe. uncle i know you're capable ẹ mú mọ pé lè ṣe é jọ please. in in what way in what way ni wọ́n fi help ẹ. ẹ jẹ́ kó pass. well well well well well okay i have two options. two options. yes. which are. ìsádà kó fowó ṣòwò àfi kó fi ara ẹ̀ ṣòwò. kí lè rí. ah mi understand bẹ́ẹ̀ sọ. ọmọ yorùbá ni wá ó ti yẹ kó ti understand. Eh? mi understand content wà láti sọ pé oh. kó fi owó ṣòwò. àbí kó fi ara ṣòwò kó mú kan bẹ̀. so nǹkan tẹ̀ ń tọ́ra láti sọ pé ẹ fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi tí mò ń torí ẹ̀bẹ̀ yìí tẹ́ ya pépà ẹ̀. ẹ eh, ah, ó bá mi tó bá tó bá tó bá lè bá mi ní guest house to start guest house àbí tó bá tẹ̀lé tán seventy thousand máa ń gbà lọ́wọ́ wọn torí pé ó jẹ́wọ́ I will just collect fifty thousand. seventy thousand lè ah, láti lè resolve. dr awẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí mo lè ṣe nìyẹn o tó o bá tẹ tó o bá ti lè ṣe kẹ ẹ awuru awuru it's left for you to decide. Um, I plan padi na God just dey favour me ìkan tójú agbárí tó fi jìn tẹ́ bá bí lèrè àríwí. I recorded everything tí máa sọ from A to Z irú ìwọ èèyàn burúkú ni wọ́n sórí ní orí ti tèmi òun ló máa fi dẹ́kun ìwà ìbàjẹ́ tó ń ṣe sórí máa yẹn máa díì pẹ̀lú ẹ̀ máa sìn báyìí dé bèbè ẹ̀wọ̀n yes mo máa fi ẹjọ́ ẹ̀sùn àwọn mọ̀lẹ́bí mi ì ní ti dúró síbẹ̀ yẹn o màá tún fi ẹjọ́ ẹ̀sùn school authority is a very useless man ṣé mo pé mo sọ fún pé mi àti ẹ ò kì í sọ̀rọ̀ but I went to him torí titi ẹni ó dẹ̀ tún disgrace rẹ̀. kó zìnlẹ̀ mà ní òkun tí ẹ bẹ̀rù kí òkun mọ̀lẹ́bí má lọ já dànù ó ń pẹ́ kí okùn mọ̀lẹ́bí tó jóná ká má rí okùn mọ̀lẹ́bí mọ́ ah. ṣé yẹn wo ó máa gbà fọlọ́hún ah. kan là ìyẹn ayé ò wá já pé tó bá ká ibi tó ti ń rìkọ́dì yẹn why would you go through such stress take such risk for me. I didn't do it for you. I just hate káwọn èèyàn máa wùwà ìbàjẹ́ ìwà ìdá. Why would you collect money from students? just because one ń bẹ̀ ẹ́ láì ṣe pé bóyá o mọ̀wé ẹ̀ i saw you writing now mo rí àwọn kan tó kọ náà o mọ̀wé ẹ̀ now. o ṣé mo dúpẹ́ o thank you very much irú ẹ ṣọ̀wọ́n o ah. ọlọ́run òkè ìsìngàn ló ṣe yé mi pé gbogbo àwọn òwe tó máa ń pa ẹ̀ kó ṣe gbogbo ẹ̀ ní original èèyàn tó máa sọ pé èṣù ta ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sọ ọjọ́ áńgẹ́lì ta ti ta ṣẹ̀ ń mọ̀ lọ hmm, irọ́ ni kó ń ṣe gbogbo gbà ní kinní yẹn máa ń ṣiṣẹ́ ìwọ ń sìn yìí ọmọ àlè tí mo ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ yẹn òun ló fi mí sínú problem ìwọ tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń sìn òun ló ṣẹ̀fẹ̀ yọ mí kúrò ń bẹ́ẹ̀ sìn yà thank you very much you are a nice person. thank you you are really nice. thank you thank you. is this your apartment. definitely i brought wow. it to here. ah, ah. and you are not squatting with anybody. why should i now. I'm like, nice. you're not, you're living here alone. Yes. You want to move in with me? On only on this bed. Yes. Very Thank you. I like you, and I like your house. It's factory fitted. Wow. <laughs> you're funny. Are you a comedian? Once in a while, when I'm when I'm happy to somebody like. <laughs> Hey, give me a eh? I think I will I don't know. My darling. Hello. challenge is just a bus stop in Ibadan. And to overlook this, you just have to pretend as if it never happened. Okay? It's happening. Hmm? Just need to pretend, okay? Uh, ah, Nisuru, ó dàbí pé ẹ change topic mọ́ wa lọ́wọ́. Ah, because um, bàtà ti débi láti ń sọ̀rọ̀ tá à ń ṣeré tá à And all of a sudden ọkùnrin ilé bẹ̀rẹ̀ ni eh, challenge the bus stop in the Ìbàdàn. Ìbàdàn kọ́kọ́ o challenge wà lẹ́kọ̀ọ́ náà. yeah. ẹ eh, ní side motion. really <laughs> for real mi ò mọ̀ ṣá. Ah, ah. Um, anyway. wọ́n máa sọ pé eh, a problem shared is half solved so um, kò sí ìkọ̀tàjọ́ rẹ̀ fún at least máa rántí bí a ṣe bẹ̀rẹ̀. ìgbàdíyẹ náà ló tá ò ní báwọn kàwé mọ́ owó la ó máa kà kẹ́rẹ́kẹ́kẹ́ owó la kẹ́rẹ́kẹ́kẹ́ màmí ewu gbogbo àdúrà tẹ́ ẹ̀ ṣe lórí mi gbogbo ẹ̀ ló ń gbà ó lóun ò dẹ̀ ní fikú tó yá pẹ̀ yín náà àrùn ò gbé yín dè iṣu ọmọ àdè jiná fún yín jẹ gbogbo ìyà ti jẹ lórí mi kò ṣe kékeré. by the time tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ báyìí owó búlíọ̀n va ọlọ́ọ̀ máa gbé wá fún yín ní àsìdè ọtí ọtí mọ́mí ẹ̀ trust mi ẹ̀yẹ́ try mi ọlọ́run inú mi kàn ń dùn ni tó bá gẹṣin nínú mi màmí wà láì kò ní kọsẹ̀ alpha bóòlù wàhálà wà fún kẹ̀kẹ́ bí mo ṣe ń wọlé bọ̀ sí ìlú kan ọmọ kan lẹ́nu ọ̀dọ̀ ṣáà ń bá ṣe lóbi ah baby àlejò tí o àlejò lórí lẹ́kọ̀ọ́ lórí àlejò tí o ní kéyìn lórí kan náà ló dẹ̀ mọ́jú táìpù ní nílẹ̀ ah, ah, yìí náà ó máa wọ ọmọ olóṣó tó máa ti ń darapọ̀ mọ́ sídẹ̀ǹtì eh. àwọn ìbàjẹ́. àwọn ah, ti pọ̀ nínú ọgbà eh! mo ní wèrè kan lánàá tó bá rí nǹkan tọmọ ìwọ kò lè jẹ́ Eleke Oṣù Oscarland. yes ìwọ black àti ìwọ white ẹ̀yin méjèèjì orí yín bàjẹ́ bí ṣe jókòó síbí báyìí eh. ní wèrè funfun yìí kọjá pé kọjá bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ tó tó tó ló ń kùn bí oyin lọ́ṣà sọ̀rọ̀ obìnrin eh. ìgbà tá máa sọ̀rọ̀ tí máa wo bí tó máa nà ká séèyàn tán pè lólóṣó láṣẹ́wó ìwọ ni. Eh? wèrè wo ló sọ bẹ́ẹ̀ náà méjèèjì. àwọn méjèèjì ni. tájú fọgà ni tó ń ṣe fọgá. wo ní sùúrù ètò àbàtì sọ pé eléyìí ò lọ́pọlọ torí bó ṣe jóná yẹn ọpọlọ àti jóná mọ ìwọ tó wá pupa ńkọ́ tó yẹ kọ́pọlọ ẹ lè fẹ́ gbẹrẹfẹ ṣé bó bá tiẹ̀ lọ sí skul kò yẹ kọ́pọlọ ẹ tiẹ̀ ti lè mix pẹ̀lú atmosphere skul pé téèyàn bá ń sọ̀rọ̀ lórí fóònù cutting the man you keep quiet keep quiet. <laughs> Oh, the oh, o rí signboard o rí signboard jambito we die here ọ̀rẹ́ kó ló di ẹjọ́. àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé. àwọn ṣẹ̀ṣẹ̀ rí fẹ́ẹ̀ méjèèjì ẹ̀ fún ẹ̀ tuntun tún bí ẹ̀yin méjèèjì mọ̀kàn mọ̀kàn. mẹ́ta ló mẹ́ta ló gbọ́ báyìí tí o mẹ́ta ló gbọ́ báyìí tí o. Yeah. ṣèbó láwọn ò ní pass out ti wọlé òun ò lè wọlé bó ṣe wà àwọn ọmọ kéékèèké tí ò sówó lọ́wọ́ wọn àwọn olóòórùn. Ah, no it was so crazy and all that yeah, I mọ̀ pé a lè padà dọ̀rẹ́. àmàdé eh, ah, tó máa jókòó sórí bẹ́ẹ̀dì yín. you know so now tell us kí ọgbọ́n ló ṣe nípa. my friend has a problem. problem. yes ní alẹ́ yìí sí àrọ́là tí a bá rí owó tó nídìí hmm, Yayo kò ṣọ́ọ̀ fún mi pé ó graduate o. ọ̀rọ̀ owó yìí náà ni ọlọ́run ṣàánú wa pẹ̀lú owó owó yìí. owó irọ́ à owó ẹ wo ẹ wo owó tó níye àbùkù kan. really how much is the money. òdi o. èèlò ah oh oh, dà oh, mọ̀ wá how much is it. fifty thousand naira. fifty thousand. ẹ wo kò sí kò kò tó nǹkan tó lù ẹ máa yanjú fún yín ó ti ní báyìí fifty thousand èèlò ní èèlò èèlò fifty thousand okay anyway. Um, on behalf of pàdé mi tó jókòó yìí owó yẹn tó bá fi máa di àárọ̀ ọ̀la tó tó tó tẹ bá gbọ́ lórí fóònù yìí alert ni kò ń ṣe alarm. ẹ ṣo ṣo ní bank details ẹ. bank details ah tá a bá ń lọ lẹ́ni a máa gbà so ìdàbí ìdájí mọ́júmọ́ ló máa ṣe fún wọn sí àkáǹtì wọn. ok. ṣé ẹ̀yin ni signatory sí àkáǹtì tí wọ́n ní. ẹ jọ Yayo ṣé tòótọ́ ni. àwa tó bá fi sọ bẹ́ẹ̀ kò ní parọ́. tẹ oh, oh, má dá ọ̀tẹ̀ mo ti sọ̀rọ̀ tí bá ti sọ̀rọ̀ ohun tó sọ ni mo sọ mo àrínúròde ni. Really? Ah, ẹ mọ̀ gbàtà tíjọ́ rè bò ní. Mo pé àpò tí wọ́n kọ́ lówó yẹn ti fẹ́ jáde. Wọ́n dúpẹ́ jẹ́ ká dúpẹ́ lẹ̀. Ah, Yáyò. Eh? Ẹ wo ẹ wo ẹ wo ẹ múra ẹ múra ẹ ká jáde oya dìde jẹ a ti múra àwọn ọkẹ oya ẹja lọ dìde jẹ ká ṣe kówó yẹn wà kàn dìde jẹ ká wọ́n dàrẹ́ ah, eh. ìwọ máa bọ̀ ń tiẹ̀ fún mi. àjọ lọ ni oye oye stand up stand up stand up a ti wà òkè àkókò níṣẹ́ tẹ́lẹ̀. sábàbí lélẹ́dùnmarè fi ṣe fún mi má lọ farawé mi. nígbà tó wà ń bẹ̀yẹn tí ẹnu ẹ̀ ń dùn tẹnu ẹ̀ ń dùn belebelebelebele tó promise èèyàn ní nǹkan tó ní how do you want to do it ìwọ tó ń promise on fifty thousand naira jọ ṣé o ní fifty thousand naira lákàǹtì ẹ̀. ṣé torí báyìí nísìn ibi tí mo ti ń sọ fún ẹ pé o ò tẹ̀lé mi nínú ìrìn àjò yẹn nìyẹn ṣé mi tí mo la fẹ́ fáwọn ọmọ yìí ní fifty thousand naira mi ò mọ̀ páàní ni ṣé mi ò mọ̀ páàní fi five thousand naira lákàǹtì but then àwọn ọmọ tèmi ń wò yìí wọn wọn ò fẹ́ dúró ní sùúrù rárá ọlọ́run ṣògo ni gbogbo wọn wálé sí so therefore tó bá mọ̀ pé o fẹ́ dé end point a máa ní láti ṣe kí ni a máa ní láti tàn wọ́n ó ti yẹ ìyẹn ni purọ́ níyì nǹkan tá à ń ṣe nìyẹn. now let's listen listen now tell me báwo ló ṣe fẹ́ raise fifty thousand naira láàrin ìsìn sàrọ̀lá. Ah, risky. i don't know ngbà tó mọ̀ pé o ní nǹkan lọ́yìn promise pé wàá fún èèyàn kí ló ń kí ló ń kí ló ń ṣe bẹ́yẹn fún. àdá fún ẹ ìbímọ pa á ni ó ti yé ṣúdí nǹkan tá a máa ṣe strategy ni tó bá fi máa di àárọ̀ ọ̀la nísìnyí switch off ní fóònù wa máa sọ lórí fóònù ọ̀hún àbí call busy wọ́n máa pè tílẹ̀ fi máa ṣú ni nọ́mbà yẹn ò ní lọ ó ti yé gbogbo ọgbà yẹn náà a tún máa plan strategy in fact a lè sọ pé sars ló mú wa a lè sọ pé kankan ló ṣe wa gòkò wa oyè má gbàgbé main goal wa the main goal ni pé àwa fẹ́ délẹ̀ lérí so I gbúdọ̀ up. wọn títí that títí tàbí máa gba pátá ń di wọn ni. yes. it's okay it's okay it's okay it's okay it's okay. náà rẹ ma ma ma wá wé ara Ah, ẹn ah mo lè mo lè promise ọmọ one million Eh? máa tẹ̀lé mi ní rìnrìn àjò yìí máa me. mi o ti fall back o ṣàmúhìn mu wa. stop stop stop ẹ pé mọ̀ sí. bóyá kò lè pé pọ̀ sí. gbogbo tó bá ti ń ro fifty thousand yẹn máa ro aim mọ́ má máa ro fifty thousand nìkan. rere wá wò mí o ara mi ò yá má jẹ́ n kú báyìí o ara mi ò yá o má má retí rẹ o má jẹ́ n kú báyìí o. uh ìmọ̀ retí rẹ̀ jọ má jẹ́ ń kú báyìí o. ọ̀rẹ́ tó bá sunkún láti ẹni ìdọ́la tómi jẹ́ ojú ẹ̀ kan tó kún bá fọ ẹyọ kan kò máa ní jẹ́ kí ìyá padà tó bá gbére sókè báyìí tó ń jọra ẹ mọ́lẹ̀ tó ń jọra ẹ mọ́lẹ̀ ìyá ò máa ní padà ìyá ti kú ìyá ti lọ. kì í ṣe báàbí ló yẹ kó kú. ó ń jẹ́ ọmọ ọmọ mi tí tọ́jú wọn bí mo ṣe fẹ́ tí ó ṣe lóbi à ó ti tó ọ̀rẹ́ mi ṣara ṣọ̀dá kó má sọ fún wọn. ṣùdàdúrà tó yẹ kó máa gbà ń sìn ni pé bíwájú ìyá ṣe dá kẹ́yìn wọn náà sún wọn ta ni yẹn. èsì tẹ wá abẹ́rẹ́ nǹkan bá ìyá ti kú. ẹ ṣé o ẹ ṣé o. Um, Ayédùnú scored um, generally ẹsẹ bó ka fún mi six millionaire. six million naira ah, ọ̀rẹ́ mi sórí nǹkan báyìí sórí ẹ̀yin màmá ti dá. ẹ eh? má bínú pé owó yẹn kiri so anybody more bí ta ṣe rí pé ẹnu gbẹ so if not owó yẹn ò bá pọ̀ jù I'm managing. and vice president personally ẹ̀ka fún mi ní two bẹ́ẹ̀ ni two million naira Only ní kẹ́ fi sẹ́ẹ̀tì ra ẹ̀ ọkùnrin kẹ́ fi ṣe one or two things tá a bá fẹ́ ṣe so kò bí ẹ kẹ́ pẹ̀lẹ́. Ah! ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má sunkún mọ́ ṣé mo ayọ̀ ló ń báyìí. sọ ìgbà tó wá àwọn ọmọ yẹn kí ló wá ṣe. kí ni mo fẹ́ ṣe àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n tẹ̀lé àwọn àlàyé wa ni chairman men wey dem dey talk mo rí wọn báyìí ọlọ́màjà ẹrẹgbẹ́ wa ká bojú ni mo dọ́jì báyìí ni pé ẹ́ eh! ayẹlẹ́ yóò gbúdọ̀ orí mi wọ́n wá fún mi títí mo ráwọn tó tẹ̀lé wa ọmọ cement sí fresh ọmọ ẹ ti clean ah ní kí ló ń sọ wọ́n ń pọ̀ wọ́n lé gan tí ń ṣe ní bákan gbogbo tó ṣẹlẹ̀ náà ju àárín bí three four six months. ẹ tọ́lọ̀ bá fẹ́ kẹ́yìn how many seconds. <laughs> wàá fọ́ àní mò ń sọ fún ẹ pé àwọn ọmọ wọn ti wọn ti creamy ah ah slay slay mama wọn slay high on the high level ni ah orí mi orí mi má kọrin o. Ah, o lose now ebi wọn ti rí ọmọ tí gbogbo mú láǹbalẹ̀ fún bí mi ṣe wà mi ò ṣe nǹkan kan mi ò rí bra ọmọ ẹ̀ ibi tí màá rí pátá ẹ̀ tá a fi túpa aláwọ̀. yayo òun sọ fún mi pé ìjọ tó wá pé o gbé nǹkan sí nǹkan. wọ́n aláyé gbójú mẹ́ ọkọ̀ mú lábàálẹ̀ fún ẹni aláwọ̀ mi ò débè kankan. ṣùgbọ́n pé right now mm-hmm. Mm-hmm. gbogbo fún ọ̀pẹ̀lẹ̀ tó ṣe táwọn èèyàn As in, let's do the meeting. Hmm? What meeting? thing? Ah, ah, ah, ah, ah, that was father, see what she was telling ah o lè ń ṣe báyìí ṣé bá ṣe wà yìí kò tẹ́ lọ́rùn kò dùn mọ́ ẹni. mi ò láìkí ọkọ tó ń ṣe náà. kí ni. àtàrò akọ̀wé à ń bí akọ̀ sọ̀rọ̀ kìnìún kan ló pa kìnìún kan nàìjíríà gba independent lọ́dún kan bó ṣe bẹ̀rẹ̀ jamboree bó ṣe gain admission rẹ̀ bó lè mi ṣe first degree mi ìwọ ni wọ́n ti ṣe kìnìún kan gbogbo story bí mo ṣe bẹ̀rẹ̀ masters mo ti sọ fún ẹ kí ló dé kí ló ṣe. wo bèbè mi àti àlè sọ̀rọ̀ tán bá ara wa ò tí ì sí get má bọ̀ àfilẹ̀ a ní kó má bọ̀ ṣé nígbà wo lèmi àti ẹ̀ ṣì bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa ní tó ti fẹ́ máa bọ́ ṣòkòtò sókè mm. ah, ọ̀rọ̀ ẹ ti padà yé mi báyìí nsìn yìí o fún mi lówó kò tí pẹ́ o ti ń bọ́ ṣòkòtò nsìn àbí ṣó dànà ọ̀pọ̀ ló ń ṣe báyìí so torí owó tó fún mi nsìn ló fẹ́ gba ṣọ́ǹdì mi ẹ́. no kò dákun máa ṣe báyìí náà ṣe nígbà tá a wọlé lẹ̀ kò rí mi pé mo lọ sínú toilet ìgbà tí mo dé inú toilet mo rí pé mo ti wà on now ẹ ṣé wọ́n ṣe pẹ̀lú kọ́lọ́ rẹ́ẹ̀dì ni. àgbà fọgbà yàrá wa bí o sọ pé kinní kan ṣe kinní kan ah, ah! o lo wà hàn gbà yẹn àwa débi tó ń lo wà hàn. ibi bá ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn ìgbà tí mo lọ toilet ni mo ṣe rí kọ́lọ́ rẹ́ẹ̀dì. ẹ má wọrí àwọn ọlọ́run akúkú ṣèmi náà tèmi náà àìrówó gidi má lè dáwọ́ ẹ̀ padà fún ẹ. Eh, kí ló àṣọ kí ló sọ ọ débi owó ṣé mo mẹ́sàn-án owó tí mo fún ẹ. Ah, because o fún mi lówó kò ì tí ì pẹ́ nísìnyí o ti sáré ń bọ́ ṣòkòtò ńgbà tó ì tí fún mi lówó ò bọ́ ṣòkòtò o fún mi lówó kò ì pẹ́ o ti sáré bọ́ ṣòkòtò ń sìn yìí. ṣé nǹkan burú tábà ní anything ni ṣé bí máa fẹ́ mm, last náà. bèbí àwọn farabalẹ̀ conveniently a máa ṣe aṣọ ah, ah, nǹkan jù ni ẹ eh? kí ló tó wọn kojú síbẹ̀ yẹn come jọ̀ọ́ come yeah, come and take one kiss. Mm -mm. You should be a, you should be good with that one for now. Fair. Come and take kiss. enjoy. I swear, I swear to myself. Eh. Mini Wally, my màá kàn fi rìn lásán ni. <laughs> O kò máa fi rìn ni. Kíkan kémi kan tẹ̀ ẹ̀kọ́ lásán just the head. Àmọ́ ṣé pé mo lóyún mi ni? Ká ìjọ́. Mo má wọrí, má wọrí, wíyà We are my fún. látìgbà yẹn èmi gan kàn ṣe ọmọ ilé mi ọmọ ilé mi lè jẹrí ẹja rẹ ó dùn mí o. anyway as it is bóyá kí a sọ situation yìí di jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ eh, because um, the other time èmi náà sọ fún ẹ pé mo enter ọmọ yẹn but then bóbó ni mo múlẹ̀ rán ọmọ pa o ọlọ́run gan mo ti mọ̀ ti pẹ́. àdè tí ń kàn máa mọ yẹn kò lọ báyẹn kò yẹ kó kò lọ scot free báyẹn meanwhile ojú tó ti mọ ní rí ni kò ní sọ pé òun mọ ni mọ wọn ò ní rí wa kan láwọn ò réèyàn àwa kò need láti ṣe kí ni káà náà step up game wa kọ́ máa lọ mo rò pé bóyá bá ṣe wà ń gbà yẹn ó ti yẹ náà la ṣe wà ń sìn yìí. hello ẹ mò ń bọ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ ọkọ ṣe kókó ṣùgbọ́n ká kó débẹ̀ láyọ̀ kó dàbí kéèyàn bá bẹ̀ láyọ̀ o mi ò ṣe é pé àkàwé ọ̀rọ̀ ni mò ń ṣe ah, ó dáa mo ti gbọ́ mo ní mo ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ oore o ṣùgbọ́n ìyẹn ọ̀tọ̀ mo sọ fún ẹ pé mo fẹ́ rí ẹ yọjú sí mi nǹkan kan wà very very important mo fẹ́ bẹ discuss o. Eh. Ah. wà á wá táìmù ni kó gbọ́dọ̀ wá táìmù ni o ó wà important mo sọ fún ẹ o jẹ́ àríra o. nígbà tí n sọ̀rọ̀ nígbà tí n bá sọ̀rọ̀ náà máa fẹnu sí i ojú gbọ́ kó fẹnu sí i o kájọ kẹnu bò kó gbọ́dọ̀ musawu kò lè borí àwa méjèèjì tó ti yọ kó àjọ kájọ kẹnu bò ni o èmi ọmọ bẹ́ẹ̀ ṣe lágídí bẹ́ẹ̀ jojogún agídí ńlé wọn ni kò yé mi. Olha ti dé màá máa retí ẹ ṣó ti gbọ́ màá máa retí ẹ ẹ eh, ok eh, ok. mo wá rí ọ ní ìjà lọ ní ìlú fẹ́rẹ̀. kí lẹ kí lẹ fẹ́ rí mi fún ṣé mo sọ fún yín pé kẹjá pàdé ní court. bóòlù ṣe ń sọ báyìí àkọ́ọ̀tì mọ́ kọ̀ọ̀sẹ̀ kan sọ ọmọ tájájọ́ lè sọ. tó bá wù kó sọ. tájájọ́ bá ní kí n máa lọ ẹ̀wọ̀n ńkọ́. ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín tó bá jẹ́ pé kì í ṣe pé mi ò kì í ṣe oníjàgídíjàgan ni n bá mọ nǹkan tí mo lè sọ fún yín nǹkan tẹ̀ mọ́ jẹ ló gbé ló máa gbé yín dé kóòtù ló dẹ̀ lè ràn yín lọ sẹ́wọ̀n mo ti sọ fún yín o ẹ má wá ká mi mọ́ ilé ń bí o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín o kí ló dé. ìyá mo rire ìyá mo rire sọ wọn pé ìrìnà mi ò lọ ẹ̀wọ̀n rí sọ wọn fẹ́ bẹ̀rẹ̀ látòrí mi ni. èèyàn ló ń lọ sẹ́wọ̀n yes àwọn tó yọ bá mọ nǹkan jẹ tó lè bá wọn lẹ́nu àwọn náà lọ sẹ́wọ̀n tẹ́ bá lè lọ sẹ́wọ̀n kẹlẹ sẹ́wọ̀n kí ló kàn mí bẹ. Ah, yes na ẹ̀wọ̀n wájú amẹ́ríkà. kò kàn mí yẹn ò kàn mí kò kàn mí rárá. ìyá mo ọ̀dà ah. mo máa ń tó òun rò èmi ẹ ṣe alájẹbánu o èmi ẹ sì ṣe pé nìkan bó ti wò mí èmi ni à ń kọrin fún owó wà lọ́wọ́ yín ẹja bá yín náà ẹnì bá tẹ̀rì. èmi ẹ ara yín mò ń sọ fún yín o ẹ ara yín mò ń sọ fún yín o kọ́lọ́n lè ṣọ́ yín mò ń sọ fún yín o ẹ ara yín o. kí ló ń tẹnu mọ́ ẹ. kí ni mi ò tẹnu mọ́ mo ní kí ló dé ẹ máa ẹ ní sọ mi oru yín oru yín mú mi. Ah, ah. mo lóoru ẹ mú mi sẹ́ kó o disappear. ayé màtí bá ṣé torí ọ̀rọ̀ onílẹ̀ èdè náà ló wá fi di pé kò kàn mí. mo ti gbà wíwọ́ rẹ̀ ṣé mo kéré gbà ń fi ọ́n lé wa ni. ẹ wo ẹjọ kí ló kù kí ló kù ẹjọ. wo ò sì lè lanu sọ̀rọ̀ wọ ponú ni ọ́ ni. mi ẹja fi sùúrù sọ̀rọ̀ yìí o ah. ẹ jẹ́ ká mu ní pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbọ́n mi o ah, já ṣe sùúrù o. àbẹ́ ìwà gbàmí wẹ́n tí mo mú lẹ́yìn àṣẹṣà táyà ni ah, ó ti yé mi. bẹ́ẹ̀ lọ́kọ́ kó ní. tápò ti gbà kí n sú ọ lóko ni gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí ẹ̀gbọ́n mi ń kó rẹ ọkọ ní bá ọ tó bá jẹ́ kí n sú ọ lópó gbogbo àwọn ogun tí ń bẹ́ ńlẹ̀ àjọmọ́ gbádùn ẹ̀yàn yà yùn. hello tí mo bá gégùn fún ẹ lẹ́ẹ̀kan ìran kẹwàá wọ́n máa feel impact egun tí n bá gé fún ẹ. Ah, ah, ah, ayé lè fẹ́ bàjẹ́ ni àbí irú irú irú irú àwèrèwò lélẹ́yìí. wo sọ̀rí ibi tí wọ́n wá fi ọ sí takọ ti gbà fún mi ni eh, ọ̀ọ́ni wà ní ibi ibi tán gbé ọ sí yìí àjọmọ gbé pọ̀ ní rẹ̀ àjọmọ gbá yàn yàn ah. ọ̀dọ́ ni mí i'm strong and reliable. ó mà ṣe o ó mà ṣe o tí ìyá ńlá bá gbé ni sánlẹ̀ kéékèèké a máa gorí ẹni níwọ. ìyá ńlá wo ni ìyá ńlá wo ni no comment ọ̀sẹ̀ ànímọ̀ bọ̀ wá faramọ́ èmi. no comment olórí ibú bẹ́ẹ̀ ń sìn ó lòṣì. Ah, ah. tẹ́ẹ̀mù mà ti ń lọ ìgbà mélòó ló kù tí màá fi parí mékọ̀ọ̀pù mi ń sìn yìí. ẹ̀lú ọ̀rẹ́ mi báwo ni ìwọ mò ń dúró dè látàárọ̀ o ì tí ì dé kẹ̀ tí mo rò pé ọ̀nà mọ́tò ẹni mo gbọ́ tó páàkì wọlé ń sìn ṣé ìwọ kọ́ nìyẹn ni. Yeni? àwọn ọ̀rẹ́ mi báwo ló ṣe ń ṣe báyìí náà tó dẹ̀ mẹ́pọ̀ mọ́tò ẹni mo fẹ́ gbé jáde ṣé bó mẹ́pọ̀ ọ̀nà ọ̀dọ́ mọ́ sí mi ò dáa kó dá báyìí ẹ ò mọ̀ nǹkan ìwọ ò ṣe máa bọ́ lẹ́sìn yìí ẹ kó wá gbé mi tó bá dẹ̀ ti gbé mi máa lọ já ilẹ̀ sí ibi tó wà ẹ mú dẹ̀ máa gbé ẹ létà àbí kí wọ́n gbọ́kadà kó máa hello hello ọ̀rẹ́ mi kò gbúdọ̀ jẹ́ pọ̀ ọmọbìnrin kọ́ ti kọ́ lónìí. wàláì kò kọ́ọ̀tì kọ́ọ̀lù nìkan ó switch off ni wàláì ó switch off ni irú àwọn wà báyìí ò dáa irú àwọn wà báyìí ò dáa tọmọbìnrin dẹ̀ mọ̀ pé oorun yìí ò ń pọ̀ ọ̀nà òdo mú sí mi ò dẹ̀ da ọ̀kadà má má bára mi jẹ́ ni ẹ ẹ kò sí wàhálà mo kú lẹ́lẹ́dàá tèmi orí mi àdá ẹlẹ́dàá mi àdá fún gbogbo mọ́tò láàbì tó kúkú ń pọ́nlé káàkiri náà torí èsì ẹ̀ náà ni o torí èsì ẹ̀ ni o kò ṣe pé bí àwọn mọ́tò yẹn yáyì tó tó yẹn o kò ṣe Range Rover o o kò sí problem kò sí problem bá ti ṣe make up mi tán kí n ra mọ́kadà mi jẹ́ kí n máa cruise ẹ̀ kí n gba tẹ́gùn àlàáfíà kò sí wàhálà. Hmm. irúfẹ́ àwọn ìwà bẹ́ẹ̀ ó ní mo jèrè ló mú lòkùnkúndùn tó wáyé mọ́yà ẹbí ẹ̀dẹ̀kọ́ láti ìgbà tí ó ti rí owó gidi kó sápò nígbà tí ìyá ẹ̀ kú òun ló ti ṣe fúlẹ̀ǹgì fúlẹ̀ǹgì fúlẹ̀ǹgì ò ṣe káàkiri ṣíọ àṣẹ̀ṣẹ̀ jáde ọmọ àgbọ̀nrín tó ní bóun ò lu oògùn òun á lo páńpẹ́ ẹnu ìlú wa yẹn ogun a máa wí táyò tán o wá sọ̀rọ̀ mọ́tò o sọ di tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀hún tó yẹ pé tí n bá ti ní mo fẹ́ yá mọ́tò ẹ lò báyìí o ìgbà yẹn ló máa rántí ń fẹ́ lọ bathroom ìgbà yẹn ló máa rántí ń fẹ́ lọ toilet o máa gbé mọ́tò lọ tó bá fẹ́ lọ sí bákọ́nì lẹ́lẹ́bẹ̀ yẹn gan mọ́tò gan ló máa gbé dání ẹnu ẹ ló wà ẹni tí òpèsè ẹran yìí òun lè ń lojú ẹ̀ káàkiri ajá tó rí ni tó ń dunnú tó ń jó tí sèm ajá tó wá ríyàn tó ń gbó ẹ̀yin èèyàn mi ìfura má dé ṣe bígbà tí owó dé ọwọ́ mi tán ni mo rí ìwà ọ̀rẹ́ mi ìwà oríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ní wù ó wá jẹ́ kó yé mi pé kò ń ṣe ọ̀rẹ́ mi kò nífẹ̀ẹ́ mi rárá eléyìí ló jẹ́ kémi náà tún ara mi ṣe tó jẹ́ kí n yẹra fún kí n máa wo àwọn ìwà tí mò ń hù sí àmọ́ kí gbogbo ọ̀rọ̀ yìí lè bà ní ìyànjú èmi á kúrò nílé fún màá lọ sí ilé mi tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ gbà tí mo tún ṣe well furnished apartment máa kó lọ síbẹ̀. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yà ẹ máa gbọ́ àwọn excuse rádaràda tó ń give imagine that ẹbí ẹ kúkú kọ́ ẹ wo ọlọ́run kúkú ṣe o èmi àti ẹ̀jìjọ ọmọ àrídùnú squad ni ṣebí tí tèmi náà bá ṣẹlẹ̀ tó ń sìn wọ́n máa kówó sí mi lápò owó á lápò mi ah! àmọ́ rò mí ọ̀rọ̀ mọ́tò yìí sórí ah! n tí mò ń sọ rèé tí kinní yóò bá sí ní ọwọ́ mi ọ̀rọ̀ ò tí ì dùn sọ. So ṣó ti gbọ́. ọ̀rọ̀ tẹ fẹ́ sọ yẹn kò lè important tó ọ̀rọ̀ tèmi fẹ́ sọ o ọ̀rọ̀ tèmi fẹ́ sọ ò dẹ̀ lé torí abiyamọ tó bá jẹ́ abiyamọ tó wà òkè tó abiyamọ tó ṣe gidi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ó máa mú ọ̀rọ̀ yẹn ní òkúkúdùn ó máa ṣe bí mo ṣe sọ yẹn ni ṣé rí kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí má mi fẹ́ ṣúdà káwọn ẹgbẹ́ mi máa náwó kémi máa ná pépà. ọlọ́run tiẹ̀ ní jẹ́ ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ ṣódà káwọn ẹgbẹ́ mi máa lọ báyìí kémi máa gbọ̀n tẹ̀lé wọn lẹ́yìn. ọlọ́run má jẹ́. láì ṣe ayé ń lọ à ń tọ̀. mo kọ fún ẹ mo kọ fún ẹ. ṣé rí màmí ọ̀rẹ́ mi ńgbà tí ìyá ọ̀rẹ́ mi kú òun ní kọ́dà fọmọ yẹn. ọlọ́run a ṣé nǹkan ṣe fún nìyẹn ni. pẹ̀lú mi mọ́ o àmọ́ bí ìyá ẹ̀ ṣe kú báyìí òun ọ̀nà bẹ̀rẹ̀ sí ní ṣí fún lọ́tún ọ̀nà ń ṣí fún lọ́sì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàánú ẹ̀ káàkiri ah àbí amọ́ abiamọ gidi abiamọ rere okú ọ̀rọ̀ ọmọ. ọlá ẹ pé yẹ ẹkú. kí wàá nìyí abiamọ kí ló tọwọ́ bọ̀ báyọ̀ ọlọ́run kí ló tọwọ́ bọ̀ kí ló tọwọ́ bọ̀ kí ló ṣe báyìí. Ah, àmọ́ àmọ́ nǹkan tó wà ní ọwọ́ ọmọ yẹn ń sìn mami kò ṣe kékeré o àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún un lọ́tún lọ́sí àfi pé wọ́n ń dúró kí ìyá ẹ̀ kó kó fàyè sílẹ̀ ni. Ah, mo wá jókòó mo wá ronú pé ìwọ ọlọ́run kọ́ ló ń jẹ́ kéèyàn ní ìyá gidi bí abiamọ abiamọ abọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀ ẹ́ ah báyìí pé ẹ̀kan lè ẹ̀kan lè ṣe nǹkan tí yóò rẹ́ mi ṣe ni. kí ló ṣe. ó kú fayé lẹ́ra yé gbé fọ́ọ̀mù ẹ̀ ni màmí ó kọ́ ó lọ ah yẹ́yìn máa ṣàbíamọ́ iwájú ẹ̀ á da ẹ̀yìn ẹ̀gán ti ń da báyìí. mo ríre ó ni. kí ló ń ṣe é. màmí màmí wíwà láyé yín kí ló dà fún yín màmí ẹ rò ó màmí ẹ rò ó dáadáa wíwà láyé yín kò fẹ́fọ̀ yín kò fẹ́fọ̀ ẹ̀mí náà gbogbo ohun fúnfún rí yín kí lẹ fẹ́ fi ṣe màmí tẹ bá lọ ń sìn tẹ sọdá lọ sódì kejì màmá tún ojú oró rè yín ṣe every time from time to time màmá bá yín kó granite tiles pẹ̀lú marble òun máa kọ́ máa kó fún yín ọmọ akọ báyìí ni sunre o my sweet mother. ẹlẹ́dàá mi ṣọ́mọ mi ọmọ ni mo bí ṣọ́mọ rè mi. màmí èmi èmi ò ní kú o ah. lágbára lọ́mọ kọ́ mọ́kọ́ mọ́kọ́ mọ́kọ́ èmi ò kí ẹbí kí yóò kú kíkú kan èmi ò ní kú o. fún rè ẹfidẹ́ǹsì fún lélẹ̀ yìí. tí ìwé yìí bá ṣì wà lákàtà wa kò sí nǹkan tí anybody lè ṣe ṣó ti yẹ tí ó bá ṣì wà ń bẹ̀ kò sí nǹkan tí anybody lè ṣe ìwé yìí gangan gan òun ló lélẹ̀ òun lélẹ̀. mo ríre. má ah mami kí ló ṣẹlẹ̀. wọ́n ní mò ń bá wí sẹ́ẹ̀ àníwò ah. yẹn lélẹ́yìí ìwé yẹn rèé ìwé kí ni. ìwé ilẹ̀. kí ló kéyìn pẹ̀lú ìwé ilẹ̀ jàre ìyá yìí bá mi sọ̀rọ̀ ìwé ilẹ̀. ah ẹ wò mami ṣe ló lè tókù tẹ fẹ́ sọ yẹn ẹ máa sọ létà mo máa jáde. ilé wọn ṣe rọ ah, àìsíkà fún mi àdánù o má lọ fara wé mi yé mo ríre mo jèrè o mo ríre mo jèrè o àìsíkà fún mi àdánù o má lọ fara wé mi yé ẹ̀rọ àdìmí ẹ wò tó bọ̀nù àdúgbò yìí tí mo sọ fún un kò dáa rárá ẹ̀yin dẹ̀lẹ́ yarí tẹ́lẹ̀ fẹ́ gbé nu housing ẹ̀ fẹ́ gbé nu housing má tó yọ ọkùnrin ẹwọ́ bá ẹ bí mo sọ fún yín pé kò ní kò ní tó náà yẹn ṣé ó kọ́ ló máa fìlẹ̀ ló máa fìlẹ̀ bóun náà ni ò fìlẹ̀. ṣé mo rí iye mò ń gbọ́ yìí ọmọ ìdẹ́kùn tiẹ̀ lè ní àkọ́rẹ́ mo dé o. màmí Mami. Mama. Mami. So, ṣẹ́ríkì ní ọ̀nà tí mò ń sọ fún yín. Ẹ o, báàní yẹn kàn ń gbowó lọ́wọ́ yín ni gbogbo àwọn taxpayer pátápátá. Gbogbo owó kòkó, owó kinní kan, owó gbá kan. Máà ń tó yọkùn yẹn kò ní lè ṣe kankan bó ṣe wà yóò kàn gbowó yìí. Ah! Ah! Ah! ti sùn yàrá ìyá ẹkún gbogbo ojú ẹ ti wú. àmọ́ ẹ ṣe mí gan Ọlọ́run àmọ́ ẹ ṣe mí. ìyá la pè é kò ní ìyá láyé mọ́ nìyẹn òun ti da ní ìyá lọ́rùn ah ìyá kọ́lọ́ ń ṣàbá wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere. àmín àmín ọba àdúrà bẹ̀ ni ẹ kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ ọ fọ̀rùn kẹ́ ọ ó kọjá gbọ́n wọn tó dùn mí ni pé ó mọ̀ ọ̀kan táwọn èèyàn sọ pa yá yẹn pé ó oh, nice gan ó ṣe kinní kan ó ṣe gbá ń ṣá time tó yẹ kí n wá mọ̀ wọn gangan rè ó mọ̀ tẹ́lẹ̀ mi náà kàn fi pọ̀ mọ ẹ pé bí ọmọ kan téèyàn kan lè ṣàjẹ́ kéèyàn kan gbójú mẹ́rin bọ́ọ̀ gbàtí mo meet ọmọ yẹn mo rí pé hmm, kò sọmọ bẹ́ẹ̀ ọmọ tí yàn lè fẹ́ mo ṣe wáyé sẹ́yìn tí n parí program tí mo ṣe mi tán wàhálà mo lè fẹ́ wọn Ọlọ́run. ẹ kò tí ì late by time tó máa prove ara ẹ pé yes àná ẹ kú o dẹ̀ fẹ́ ṣe ìnáwó òun ló ti délẹ̀ ṣó ti yẹ báyẹn sórí a gbúdọ̀ ṣe ìnáwó yìí bàbá a gbúdọ̀ ṣe ayé máa mọ̀ ọ̀run á gbọ́ because àná wa ló kú so everybody wọ́n gbúdọ̀ mọ̀ pé ah irọ́ o òkun yẹn nílùú yẹn o one in town ni ó ti yẹ figure one two three síta kò jẹ́ ká wo báyìí fẹ́ ó ti yẹ báyìí fẹ́ ṣẹ̀dó òkú yẹn. báwo ló ń sọ concern mi gbogbo àmọ́ tiẹ̀ ti fẹ́ délé táyé fẹ́ kí ni ó ní nǹkan tó ń bá débẹ̀ tẹ́lẹ̀ bọ̀ mo kàn realize pé ọmọ yẹn ń ṣọmọ bẹ́ẹ̀ ọmọ ọmọ téèyàn lè fẹ́ sílé ni mo lè fẹ́ kò sí nǹkan tó ní kí n má fẹ́. o rántí pé scholarship mo bá dé mi masters mo ṣe ti máa parí ẹ̀hìn ti máa ríṣẹ́ gidi kò sí tó ní ká má fà á bọ̀dá agbọ́n fẹ́ ṣe ní yàjájò náà ni àná àná fi sáré tírọ́là lọ kẹ̀kẹ́ ọ̀rọ̀ yẹn fún sílò. sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ṣó ti yẹ sáré ẹ̀ kò kọlu kẹ̀kẹ́ in fact tó bá ti ń sáré mọ́tò yẹn báyìí tí kẹ̀kẹ́ fẹ́ kọlu i'm behind you always tó bá ti kọlu ẹ báyìí tó fall báyìí máa pick ẹ up tí mo pick ẹ up báyìí máa tún tiẹ̀ síwájú mo push ẹ nìyẹn yẹn forward ever ó forward ever i'm still behind you ó ti yẹ títí títí tàfi achieve èèmù eh, eh, eh, ààyè. what are friends for. orí mi pé èmi lólùmọ̀ràn gidi ni. kí ló rí. mo ní pọ́n sọ̀rọ̀ bí wèrè. èèyàn èmi. èmi ni kì í sáré mo tó àlọ́kọ́lù kẹ̀kẹ́ mo ti bọ́ mo ti san owó sukọ àwọn àbúrò mi náà bí a lè mọ̀. mo gba mo gba lóun wá ṣe masters rẹ̀ ìwé ó pọ̀ mi.

gbogbo wa la jẹ gbèsè ikú àmọ́ kọ́lọ̀ ń jẹ́ kọ́dún jìnnà síra ni. stop crying please ó ti tó o sunkún látẹ̀ní dọ̀là yín ò ní kán jí. Ah, ó ti dá wọn bá mi tẹ́kì ẹ. no mo máa dẹ́kọ̀ lálẹ́ yìí mo bá ti dẹ́kọ̀ lálẹ́ máa dọ́dọ̀ ẹ̀ náà àfọkànbalẹ̀ you see me. I've told them mo ti sọ fún wọn wọ́n máa fún ẹ ní nǹkan kò sí wàhálà jẹ́ kí n drive tí bá ti dé kò máa pè all right darling love you yà báyìí. bá tún sọ fún mi tó ti di ọ̀la kẹ wá sí ọ́fíìsì wa máa fún ten million. yẹ ten million naira èmi nìkan kọ́ ẹ ṣe ẹgbẹ́ àrídùnnú squad ẹ ṣe mo dúpẹ́. ẹ lè túmọ̀ ìtọ́jú fún yẹn náà ẹ fi gádàrá yín o ṣẹ́gun mà kọ́ má dà pé àyọjú sí yín ni. ẹ kò tiẹ̀ ti try ìtẹ̀sí yẹn náà tó díẹ̀ tó nù kó ní nǹkan. ṣé mo dúpẹ́ nǹkan tí yín náà ní bàjẹ́ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o nǹkan tí inú ní bàjẹ́ ẹ ṣé o láyọ̀ lẹ máa délé o ẹ ṣé o. ten owó tèmi gan ó ju mi lọ ten million naira. orí mi mami ti kú ọ̀rẹ́ mi mami ti kú. kí ló tún ṣẹlẹ̀ ó mọ nǹkan tó wá ń ṣe ní kàyéfì nsìn nǹkan tó ń kà mí lára gọ́ngọ́ngọ́ngọ́ báyìí wọ́n ní pé látijọ́ ìtí màmí ti kú mi ì rí kí àwọn àrídúnú square kí wọ́n wọlé wà ṣó ti pẹ́ ó ti bẹ́ẹ̀ ṣe tẹ̀mí nígbà tí wọ́n ń bọ̀ ni ó mọ pé ńgbà tí mọ̀mí tiẹ̀ kú táwọn àrídúnú squad wà lọ́ fún ẹ ní eight million bí mọ̀mí tèmi ṣe wá kú ń sìn mo pé ó máa lè fún mi tó ten million àbí fifteen million. Ah original squad mm. wọn exist mọ́ ò gbọ́ ni We wọ́n ti dissolve oníkálukú ti lọ. nǹkan tí mo sọ tí yẹ sórí àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n wá níjọ́ tí mo ń sí ẹkú yẹn tí kan jókòó síbi tí mo jókòó sí táwọn méjèèjì tó sẹ́yìn àwọn àrídọ́nù squad tí wọ́n wá ń jọ yẹn tó wá fún ẹ ní eight million naira. yeah i remember but wọn ò sí mọ́ náà. kí ló ṣẹlẹ̀. stop it now ṣe fẹ́ káwọn èèyàn tún ya wọlé ni kí ló ṣẹlẹ̀. àwọn ìdùnnú squad ò exist mọ́. wọn ò exist mọ́ láti gbà wo wọn sí mọ́. kí ló mí. ọ̀rẹ́ ò yé mi ò kí lè kan àrídùnnú squad pẹ̀lú mọ́mì tó kú. àwọn méjèèjì jọ ń rìn àǹdínàǹdì ni òkú mọ́mì rè àrídùnnú squad rè ọ̀rẹ́ mi ṣùgbọ́n pé ńgbà tí wọ́n kú tí wọ́n bless ayé ẹ̀ dáa mo dúró kó wọ́n bless èmi náà káyé mi lè dá ni. ṣé wọ́n apply for loan lọ́dọ̀ wọn ni because owó tán wá fún mi lọ́jọ́ yẹn loan tí mo ti apply fún lọ́dọ̀ wọn tipẹ́tipẹ́tipẹ́ ni but wọ́n kọ̀ kó wá ní time tó yẹn pé mọ́mí ikú gbogbo ẹ̀kọ́ wọnú ara wọn ni. ọ̀rẹ́ mi iná ti jó mi dóná ìwọ náà apply fún loan nínú ẹ̀dùn tó tó bẹ́ẹ̀ yẹn. Eh? Ah, ah. kí ni nǹkan tó ń sọ èso èèyàn á fún ẹ ní odindi six million kó tún fi two million lé mi wá ní dùnnú. Ah, kí ni kò ṣe pé bóyá wọn kó eight million yẹn fún ẹ kó fi ṣòkú ni. no. wọn kú fún ẹ. stop it kí báwo nìyẹn ṣe affect gbogbo nǹkan tó wà nílẹ̀ a máa sin mọ́ mi máa wọ rí ẹ. sábàbí lẹ́lẹ́dùnmarè fi ṣe fún mi má lọ farawé mi. in fact kò yẹ o because mi ò mọ irú ẹ̀mí burúkú tó wọ ọmọ rẹ̀ níjọ́ because kò ń ṣe eré èèyàn bẹ́ẹ̀ ever since tèmi ti mọ̀ she has been this lovely person very friendly she's jovial as in tó bá wá sàràǹd bá inú gbogbo wa máa ń dùn nípa ah, this guy is around o yé mi in fact mo ń ká aṣọ ní ẹ̀kúlé ńjọ́ yẹn mo kàn pa ìgbà wo ni ọ̀rẹ́ dé tó di púpọ̀ máa sọ̀rọ̀ mo kàn gbóhùn ẹ̀ kò tiẹ̀ lè ṣe hi kí n dẹ̀ wo ni mo rí pé. Um, by the way a tó bí ọdún mélòó lẹ ti mọ ráìsì tí ń ṣọ̀rẹ́ yín bọ̀. Hmm, well kò tí pẹ́ tẹ́mi rí kò wọlé yẹn náà about a year ago ṣá but She's been a very lovely person. Unfortunately, um, the only the only witness that is seen. Mm. So because we are preparing the case um, case file for, I'll be taking that to court by Monday. Um, àdèmà fẹ́ who are available in case táwọn adájọ́ job. need the one or two things tó fẹ́ bèrè lọ́wọ́ she understand. I hope, I hope I'm not gonna have any problem with this. No, no, no, you don't have any problem. Just that oh, we need to travel nísìnyí out of the country because you are the only witness we have. Okay, since I cannot travel out of the country, Elpa can go to any different state. Yeah, of course, of course, of course. Thank you so right. much. Thank you. We appreciate your effort. <laughs> Tabade need our mark prayer. All right. Thank you. Do have a nice day. Yeah. All right. Um, Sergeant Kelly, check on my book. Yeah. All right. ọ̀nà ọ̀nù máa jìn o ah ude ah, ude dàbí pé mi ìgbòho ẹ̀rìn láyé mi ude wòyá tó bí ẹnu tó dẹ̀jẹ̀ ní ẹ lórí ude pa ah ṣe má tàn ah, ah, ìkà ni mo rí rè o ah. ṣeré ọmọ yọ kì í ṣèkà nìkan ọ̀dájú ẹni ibi tí pọnmọ́ rẹ̀ balùwẹ̀ ni èèyàn tó yẹ kó máa fi ṣépè fún àwọn èèyàn burúkú òun lọ́mọ yẹn jẹ́ sórí gbogbo ilé tó dùn mí bẹ́ẹ̀ kò pé wọ́n ní màtán tó dùn ilẹ̀ dùn ilẹ̀ dùn ilẹ̀ dùn ilẹ̀ tó ń fẹ́ pa ló tó jẹ́wọ́. kí kí nǹkan tó sọ pé ṣẹlẹ̀ kí ló kí ló sọ pé ṣẹlẹ̀ ọmọ àlè kí ló ló ṣẹlẹ̀. wọn ló ṣáà give one stupid flimsy excuse pé ẹ ọ̀rọ̀ tó ń sọ gan ó ń rùn létí pé ẹ ẹ tó ìgbà òun kàwé òun ò ríṣẹ́ òun ṣe kinní kan ẹ so ọ̀rẹ́ òun nígbà tí yá ẹ kú àwọn gáàngì kan àwọn tíìmù kan àwọn crew kan wọ́n wọ́n wọ́n jọ wọ́n fún lẹ́bùn wọ́n fún lówó wọ́n fún nǹkan tó fi set ara ẹ̀ up pé sọ wọn dẹ́rù pé ok àti mọ̀ sí òun sick tó ń sick tó yẹ pé àwọn tó náwó lé wọn lórí ni bóyá tóun bá lè tóun bá lè fast track ikú wọn so that àwọn pípín á lè fún un lówó wọn lè fi set ara wọn up. kò ní dáa fún mo rí rẹ. ah inú ọmọ olórí burúkú wo náà ń bí these days o torí pé ìyá àtọ̀rẹ́ ẹ̀ kú àwọn wèrè ológun owó tó ń tẹ̀lé kiri yẹn àwọn yẹn kó owó fún wọn wọ́n set ẹ̀ up òun náà wàá mú ìyá tí ó lọ pa àbí kìtẹ̀ láyé yìí ń dà lọ báyìí ayé àwọn ọmọ yìí ṣe rí báyìí. sori kíní kan tẹ́mi rẹ̀ nílé mo ro nǹkan kan and um, ó possible kó jẹ́ wípé ọmọ yẹn láwọn ọpọlọ. a kò yẹn kò dùgbà téèyàn bá tó wá gíw yẹn wọ́n ti ní gọ́ńdúbà. because èèyàn tó nọ́mà kò lè rò pé kóun pa òbí òun tàbí kódà kò lè rò pé kóun pa èèyàn ẹlẹ́rara bíi titi ẹ̀ nítorí pé ó fẹ́ kéèyàn kan fún un ní gift hmm. èèyàn ló ní gift sí nǹkan tí ẹ̀mí èèyàn jẹ́. Ah, you know kálọ́dọ̀ àwọn òyìnbó ni wọn nílò pé bóyá ọkọ̀ pààyàn hmm. wọn á pè jókòó báyìí wọn á pe àwọn dókítà tó mọ̀ nípa àwọn ọpọlọ pé kán chẹ́ẹ̀kì ọpọlọ ẹ̀ sórí ẹ̀ pé gbogbo ti yà wèrè. orí ò lè pe ṣùdẹ̀ mọ̀ pé possible kò jẹ́ pé the same thing ni wèrè yẹn náà ṣe bóyá ọjọ́ ọjọ́ ni pé káwọn máa pàyà ara wọn lọ bá yẹn sìn àbí. oh yes ó oh, possible ah mi ò jẹ́ lè trust anybody bóyá ọjọ́ fi ń ṣoògùn owó ni ọ̀ bóyá wọ́n jọ fẹ́ ṣoògùn owó. wàláì ó possible ó lè ṣò ó lè jogun owó làwọn wèrè fẹ́ ṣe ojú wọn ràn ojú wọn ràn ó ní bẹ́ẹ̀sì ni ó ń bo ní Toyota tó ó ń bo ní vibutu àbí Corolla bẹ́ẹ̀sì ni. anyway wàhálà tiẹ̀ nìyẹn ọlọ́run á kó yọ ó ṣàní ẹ kémi jọ kí n ṣàánú ẹ tí má lè bóun ẹ gba lọ́ọ̀yà wọn lọ kóòtù monday gbólé mi èmi tí n bá tún fojú mi kan ọmọ yẹn bóyá nu pépà tó bá sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ tán. wọ́n ti ìgbà àṣòro dẹ̀ la mú ọ̀rẹ́ o. ó yẹ kó ó yẹ kó kó jà nísìnyí. ẹ ẹ kò fẹ́ kọ́ mú ẹ̀ mú mọ́ dára. mi báyìí àgbà tí mo fọwọ́ ara mi ṣera mi pọ̀ àbúrò wàhálà wo wá lélẹ̀ báyìí torí ọlọ́run níta bá wí fún kó ló ń jẹ́ ó máa gbọ́rọ̀ ni kó ló má jẹ́ kéèyàn fi ọ̀rọ̀ ara ṣe àríkọ́gbọ̀n ó ti wá jájú mi lójú báyìí. wádùwádù wádùwádù eré tí mò ń sá káàkiri ewu mi tó wá já mi sí nítorí ọlọ́run àfìgbà tí mo róyìn oníyà lọ sọ́run àpàpàǹdodo. kọ́ ló má jẹ́ kí n máa sáré káàkiri kéèyàn máa sáré mọ́tò kó kẹ̀kẹ́ gbogbo owó àtọ́là àtẹ̀bùn àti gbogbo àánú tí mo rò pé máa rí gbà mo ò rí kọ̀ọ̀kan gbà ń sìn yìí kò sẹ́ni bòdì kan tó máa gbà mí kúrò bíbá ibi tí máa padà kú sí lélẹ́yìí mo kò róye oníyà lọ sọ́run àpàpà dodo for nothing nothing kò sí ìrówó tó gbàdá yóò bẹ ẹ olóòwò àṣàánú mi o tí n bá bọ́m̀bì eléyìí wàláì tí n bá bọ́m̀bì eléyìí àmọ́ ìrìn àjò mi dáadáa o àmọ́ tí n bá bọ́m̀bì ìyá mi tí mo ti pa ṣé mo máa jí ni ṣé mo máa jí ni ẹni ẹlẹ́ni kò kúkú dànù ni ó kò kú dànù ni orí ìyá mi jọ dáríjì mi o orí ìyá mi jọ dáríjì mi o má jẹ́ jìyà ẹgbẹ́ o ìyá mi ẹ má bínú pé mo fi kú tó yá pa yìí ewu ah! n kò tiẹ̀ ti tọ́ báyìí n ti tọ́ báyìí bí gbogbo fẹ́ lọ kí ni mo fẹ́ ṣe é sí ọ̀rẹ́ mi tí mò ń wò tí mò ń wá ayé ẹ̀ tí mo fi ń gbègbè ayé tèmi òun ló wà bí tó ti ń jẹ́ gbádùn sí i kò sẹ́nibọ̀dì tó wá bẹ́ẹ̀lì mi gbé kò sẹ́nibọ̀dì àwọn àrídùnú squad gan wọn ti ẹ̀ ráyè tèmi gan báyìí. ìgbádùn tí mo fẹ́ jẹ gọ́nsìn yìí ẹfun àti àtayán òun ló fún mi gbogbo ìgbádùn tó kù láyé mi báyìí sí. Ah, tí n bá jẹ́ tí mo bàlàyé tẹ̀ ń ṣe látẹ̀kọ́ ó túmọ̀ sí pé pẹ́tọ́ mi ti máa ń hùwà jàgídíjàgan ládùúgbò bí kó máa dalérú ọ̀ kó máa ṣe wọ́n tọ́ ọmọ ohun mi à ń ṣe ọmọ gidi ṣé ẹ̀rọ pọ́nmọ lásán ni kódà èmi ti ń fura sí tẹ́lẹ̀ rẹ pé ó ti ní lọ́kàn láti pàyà rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ti ń wo ọmọ tó bá ti ń wo yàn tí ń wo ìyá rẹ̀ tí ń wo gògóńgò rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé ń wo mi kẹ́mi ọ̀bọ tanu tẹ́ bá rọ́mọ yìí ṣé bó ní iye òtó ọlọ́run dá sí yàn la hmm. ó tún wò mí lù sára rẹ̀ ẹ̀ pẹ́ tó bá taṣọ ẹ̀ mọ́lẹ̀ yóò fà tẹlomi ìyá ni ngbé yẹn bá wó sùsù báyìí tó sì kí jígà bọ̀ mí tó sì fi kíní ha ṣe é pé tẹ́ bá tún á wò báyìí gbogbo ahọ́n ahọ́n rẹ̀ báyìí gbogbo ẹni wò wà tó lu jáde báyìí o láì rí pé yẹn ń paná ẹ̀jẹ̀ òsì jáde ńbẹ̀ máa wò pé tí ò lẹ́jẹ̀ láàánì bóòlù yẹn ṣe kíkíní bọ ẹnu láì ṣe pé kíní ọlọ́mọdé ayé lábọ̀ tẹ́ bá wò dáadáa tẹ́ bá rí tí bá ń lọ báyìí ọkùnrin lẹ́pẹ̀ wọ́n tẹ́ bá fi ṣàkíyèsí ẹ̀ téèyàn bá dé pé ọlọ́run bá fún yàn nínú iṣẹ́ ayé o hmm. téèyàn pé ní iṣẹ́ ayé làákàyè ni hmm. tẹ́ bá ti wọ́wọ́ rẹ̀ báyìí ọwọ́ nǹkan àjọba hmm. bóyá ó ti yìnbọn ọlọ́run rí ni o kò yé mi bí ó wọ́n rẹ̀ ó sì ṣe nílé ẹ̀dẹ́ máa wọ̀ pẹ́pẹ́ àmọ́ lè bí ti bẹ̀rù ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wa lọ́ọ́ pààyà rẹ̀ dìtẹ́tífù bọ́lọ̀ fìyàn lọ́kàn balẹ̀ ni o ẹ̀mí mi ti fẹ́ bọ́ ta o yàsí mo fẹ́ yá àgbẹ̀ para mi tí bá sọ kíní kan fún yín mi ò sì wà nísìnyí tẹ́ bá wò mí dáadáa ẹ̀ ẹ́ dì mo ti ní typhoid ẹ ṣàkíyèsí mo ti fẹ́ kú kọjá àlàjì bí wọ́n ṣe wà nísìnyí èmi wò pé ẹ̀yin náà lè lè gbà wá lórí hmm. dáàbà tara wa jẹ ọlọ́pàá lọ́lọ́run rí èpẹ̀ hmm. níta ẹ̀ bá ti ṣe fún wa náà ni ọmọ òun kì í sọmọ tó yọ wà láàrin èrò hmm. kì í sọmọ tó yọ wà láàrin èrò eh. bẹ́ẹ̀ ṣe mú ìlàsàn gan àwọn èèyàn kan ti lọ sí ìdúpẹ́ ṣọ́ọ̀ṣì a kan lọ sí ìdúpẹ́ mọ́ṣáláṣí alẹ́ nìkan ràgé three thousand lọ́sìn ló gbé wá sí mọ́ṣáláṣí tó ní kó òun fẹ́ sí ìdúpẹ́ pẹ̀ ti mú un lẹ̀ máa wò pé ah, àwọn èèyàn ti retí wọn mo tẹ́tẹ̀lẹ̀ ní wọ́n lọ iléeṣẹ́ àgègè wọ́n fi lọ ra àgé lẹ́yìn gan kó wá sí mọ́sálásí tẹ́ bá tó adé àǹkàtì wá ṣọ́ọ̀ṣì báyìí pé wọ́n yí lẹ́bàá mo ní kí ló ṣe wọ́n ní à ń dúpẹ́ lórí pé wọ́n mú ọmọ ẹ̀gbọ́n mi lẹ̀. anyway since ti case file ti wà lọ́dọ̀ wa mo ní kàn prepare case ẹ̀ and i'm sure by monday wọ́n máa gbé lọ sí court. ẹ ṣeun bẹ́ẹ̀ni a máa gbé lọ sí court. kóòtù fún kẹ́ni. ẹ wẹ court náà máa ti dájọ́ ẹ̀ because eh, ìjọba ò fààyè gbà wá láti dájọ́ níbí báyìí. ah fún kí ni àbáyé ìjọba ò fẹ́ dáa ni kí ẹ̀yin ọlọ́pàá ẹ má jẹ́ ayé ọba àjẹtán yanyan ẹ má jẹ́ ayé ọba àjẹtán yanyan àìdún bí èèyàn bá pààyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè ràn lọ mọ́kà. Um, unfortunately um, ìjọba ò fààyè gbà wá ká máa ṣèdájọ́ ẹni tó pààyàn àbẹ́ni tó bá jalè. dìtẹ́tífù èèmọ̀ tanra rẹ̀ ah ah tó o bá fẹ́ràn ara èmi fẹ́ràn ara mi o ìjọba wo ni o fẹ́ ṣé ẹ̀yin fẹ́ sọ fún ìjọba ṣé bẹ́ẹ̀ fi di ẹ̀ pa ni. àníru ah, agbára yẹn tí wàá ní pé téèyàn bá wà tí kò dáa ká arrest ẹ̀ ká dẹ̀ gbé lọ sí court court ló ní finance ṣẹgẹtì. gbogbo ọmọ yín jẹ́ ń dó lẹ́gbẹ̀ẹ́ títí káàkiri dẹ́ pé wọ́n kàn sí ṣọ́ọ̀bù káàkiri kéré kéré kéré kéré tí wọ́n mọ̀ tán tọ́sí láìsí àtọ̀sán àtàárọ̀ ṣé ẹrú ẹ lẹ́yìn báyìí tí àbí mẹ́ẹ̀ẹ́dógún bá mú mọ́nú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀kan èèyàn kó ni tí sóde ah, ah. dá yín mú ni ẹni ẹ má wọrí a máa take care mi báyìí tó máa fi lọ court kò lè padà wálé mọ́ ẹ wà very sure ẹsẹ̀ tó wá pé kọ́ ló da láre láti padà wá sílé. tó bá padà dé nǹkan sẹ́ni tó jẹ́ máa sọ bẹ́ẹ̀ ẹ̀rù ọ̀bẹ mi o pátápínrẹ́ tó bá burú jù tẹ̀yẹ́ ni máa mọ̀ pé ó ṣe ti kọ́ padà ẹni tàbí làwọn òdìní máa lo ògùn mọ́ sọ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ fẹ́yìn ní ó ti dá yín mà ọmọ sì ní ọpọlọ ẹ̀ sáàp bí ó ti tu lójú yín níṣẹ́ ẹ̀yin náà ti mọ̀ pé ẹ tẹ́ ẹ jọ gan ẹ̀dàgbà tó lọ́jọ́ orí. òfin òfà ìgbà ká ṣerú bẹ́ẹ̀ sorry excuse me sorry hello. hello. sergeant let him come in let him in. ó dùn mí kí n sọ ọlọ́pàá o <laughs> òfin òfin òfin burú ni ah, ọmọdé fún yẹn lọ́rùn pa. òfin òfin ààyè ìlú ẹ̀gbà wa òfin òfin ráàyè ẹ̀gbà. Ah, ah. hmm. ẹ kàn ń sọ ẹ rí ẹ ká sàn sáà. ẹ ká sàn ó ṣe wà. ọ̀wọ́ náà ti gbọ́ wọ́n bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ pàyà rẹ̀ kọlọ ń sànù wa ní èmi sì ń bá wọn sọ ní ìsìn o. ẹ jòkó. torí tẹ bá gbọ́ ọlọlọmọ ẹni tọkàn o ọlọmọ sànù wa o. Ah, lára màtí ọkàn báyìí ní ìsìn àti ẹ̀gbọ́n fún wọn ti rán bulẹ̀ púrúfù máa sọ tiẹ̀ kí ni àmọ̀ irú àbátá àti ẹ̀ ní gbogbo agbára eléyìí ní ìsìn. ṣé ọ mọ̀ pé ọlọ́mọ wà ajá ayé láburú sọ pé ó kù díẹ̀ tí ó pàyà rẹ̀ o ara rò fún mi. ọ̀gá ọlọ́pàá. ẹ ṣeun gan ọ̀gá ọlọ́pàá ẹ investigation tá à ń that would be great that would be great. ṣé wọn kọ sórí íńtánẹ́ẹ̀tì ni àwọn èèyàn wọn ti ya fọ́tò ọmọ gbọ́dọ̀ bàyàwó ìlú ìjà kò sá sí rí mọ́. ẹ pẹ̀lẹ́ ẹ pọ̀ ọ̀rọ̀ èèyàn. Ah, àbúrò yìí ga àbúrò mi. ilé mi ti ẹ̀ ń bá dìtẹ̀tìfù sọ̀rọ̀ ní ìsìnkú wọ́n mọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ mọ́ àná ọmọ ń ṣe mí sùn mọ́ síbẹ̀ náà ọmọ wọn yóò ṣàánú ara rẹ̀ àbọ̀ mọ̀ kò sí nǹkan tó rẹ́ tó mọ̀ èmi wò pé àbí kí ni ìwọ rò sí. ẹ jọ ta ló wà nínú fídíò yìí. ìrírí dáadáa ojú mi ń sú mo ń lóògùn tẹ́lẹ̀. táwọn fídíò. táwọn tíátà gbà. omi tíátà o ẹ wo dáadáa. Ah! táǹgbé fótó mi bì fọ́tọ́ṣọ̀bù rèé ogun èṣù rèé o. ogun e, ogun wo ló dé ẹ̀gbọ́n mi ìka ni yín aláìdá ni yín ẹ pa ẹ̀gbọ́n wa àgbà ẹ tún payàwó ẹ torí ogun ẹ̀gbọ́n mi. Ah! ẹ wọn kú báwo lẹ ṣe come about this video. Ah, ẹ ṣeun gan-an ọlọ́pàá ibi tí mo ti ń bọ̀ tí mo ti báwo lẹ ṣe wọlé. bó wọn ṣe wọlé sóò tilẹ̀kùn ni. ó dà ti gbọ́ kí lẹ wá fẹ́. ọ̀rọ̀ náà mo wá bọ̀ fún un pé kí n lè rò sí. èmi ò lẹ́sìn kankan tẹ́mi fẹ́ fún yín o ẹnu mo ríre lè sí wà ní tó bá dẹ̀ ti sọ pé kí n ṣe ni ṣùgbọ́n nípa àwọn ilẹ̀ yẹn kò lè gbé fún yín àfi lẹ́yìn ni. bá mi sọ kínní. yá mo ríre bí gbogbo ẹbí ti bọ́ ọ sọ lóòótọ́ mo gbà pé mo ti ṣe àṣìṣe o pé mo ṣèṣì talẹ̀ yín mọ́ ilẹ̀ tèmi mo sì mọ̀ pé ara lé ní ọmọ pé mo di ni o wèrè rárá àtọ́ pé ojú kòkòrò rárá àtọ́ mo rò pé mo ní. ẹ wò ṣe rí nǹkan tẹ jẹ gẹ́lẹ́ ò nìyẹn bẹ́ẹ̀ ni o àti pé ìkànnìyìn ìkànnìyìn ilẹ̀ tí ẹ tà ẹyọ kan ṣoṣo tó tún wá jẹ́ fún ọmọ mi ẹ tún tà yín náà ẹ tún wá lórí láyà ẹ wá bá mi pé kí n tó kọ̀wé ilẹ̀ fún yín ìkànnìyìn aláìda nìyí ẹni tó bá rí yín tí ò bá sá ara kú ló ń yà á ah, ah. ah, kí ló dé. kò lé tó bó ṣe ń fà yìí. ó dà. àbí jogúnjogún òtọ́ ẹni tó gún ó pè é abẹ́ ajogún fátọ́nù ọmọ kù mọ́ ẹbẹ́ ìgbà mi ló ní òun kí láàrin tó sàmúra kankan pé kìíní sí. àyìndé ṣọ́ ara ẹ̀ lọ ṣọ́ ara ẹ̀ ṣé o ti gbọ́ mi lọ ṣọ́ ara ẹ̀ ṣé nítorí pé mi ì tí ì pe ọlọ́pàá pé kí wọ́n wá mú ẹ òun lè ṣe ń jábọ́ tó ṣe ń jábọ́ lóríṣiríṣi Hmm. jẹ́ n sọ fún ẹ kò sí ẹni tó lè gba ìwé ilẹ̀ yẹn lọ́wọ́ mi ah. bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò sí ẹni tó lè gbà owó tẹ bá ti gbà lọ́wọ́ àwọn kọ́sọ́mà yín òun ni kẹ́ ẹ dá padà fún wọn èmi ò ní fìwé ilẹ̀ yẹn lẹ̀ ogunjogun ó lè n jẹ gẹ́lẹ́ n jẹ alájẹbánu òun lẹsọ yẹn. ní èmi náà. bó bá yọ ayín tẹ bá ṣe tán kẹ́ ẹ máa lọ. wàá mi gbọ́dọ̀. ẹ ẹ gàn aṣọ lára ewúrẹ́ ni. ọba ń bẹ̀rù lọ́wọ́ ọmọ okòwò ilẹ̀ okòwò ilẹ̀ kò ṣe sáńbọ̀dù lọ́wájú ọlọ́run. òkúta ló tún lè kù kò sẹ́yìn kí ẹ sẹ́yìn kankan bíi. kò gbọ́dọ̀ àwọn ti dáná ní hmm. hmm, tèmi. bẹ̀rù yóò sì bẹ̀rù ọlọ́run wọ́n gbé mi ibẹ̀ ni keep quiet if, you say anything just one more word you go hate yourself. anyway ẹwẹ méjà máa ń lọ́ra lọ́dọ̀ àti sísan mo ní mítìn lónìí. tẹ bá dìde tẹ bá dìde màá fìbọn fún ẹsẹ̀ yín ni. ẹ má fi ẹ ní lóògùn èṣù ẹ má jẹ sí. hello sergeant ah, come into my office straight up. Ah, ah. be fast about it please. Ah. jẹ́ kí èèyàn mọ̀ ọ́ mọ̀ fi ọwọ́ rẹ̀ kó fi ṣe rẹ̀ àfìgbà tí mo fúnra ara mi wọ́ àgbo mi dà síná gbogbo màá dà màá dà màá dà mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n níbo ni mo wá dà sí báyìí èrè wo ni mo rí ń bẹ̀ ṣé kò wá jájó mi lójú báyìí ọ̀rẹ́ mi tí mò ń wo aago ẹ̀ ṣiṣẹ́ òun ló ti wá já mi jùlẹ̀ báyìí aago tí ẹ ò máa bá tèmi ṣiṣẹ́ kádàrá tí ẹ ò máa bá kádàrá mi mu àyànmọ́ tí ẹ ò máa báyàn mọ́ mi mu gbogbo eré tí mo wá sá sá sá lásàpájúdé àtìmọ́lé àwọn ọlọ́pàá wọn ló já mi sí oṣù mẹ́rin gbáko ni mo lò ń bẹ̀ pẹ̀lú ìyà ìyà gidi àjẹpọ̀nulá tó wá tán mi báyìí tó wá tán mi báyìí kí ọlọ́run má jẹ́ kí èèyàn máa fi ọ̀rọ̀ ara ẹ̀ mo gbọ́ gbogbo ẹ̀yin tẹ wá ní àǹfààní láti gbọ́ mi àti gbogbo àwọn tí wọ́n ní àǹfààní láti rí mi láti gbọ́ ìtàn mi ẹ má má fi ọ̀rọ̀ ara yín kọ́gbọ́ ẹ fi ọ̀rọ̀ ara mi kọ́gbọ́ kí ẹ má ṣe ẹsẹ̀ gbé bẹ́ẹ̀ mi náà ṣe ṣe ẹsẹ̀ gbé ẹ ẹ àmọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà táwọn èèyàn bá ń pè mí lápàyàn ó mà tó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ lọ ṣé mi ìwà kí n ṣàpàyàn ni tí kì í bá ṣe pé àbúrò bàbá mi ó lọ pa màmá mi kí mi tó débẹ̀ ebi mo ní motive láti gbẹ̀mí lẹ́nu ìyá tó bí mi lọ́mọ èrè kí ni mo wá rí ń bẹ̀ ibi tó sún mi sí náà lélẹ̀ àṣé òótọ́ lòwe àwọn àgbà tó sọ pé ẹni tí ò bá mọbi tí ẹgbẹ́ ti là ó máa sáré kù ni ah mo rí rèé mo ríre ń tòótọ́ àmọ́ mi ò padà débẹ̀ mi ò padà fi ọwọ́ mi kọ eré yẹn mo rílẹ̀ ìlérí lọ́ọ̀kan báyà mọ́ mi ò láǹfààní láti débẹ̀ ah mo ríre mo ríre mo ríre.